Ooh. <laughs> alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run. alhamdulilayi. ọba wo ni adúpẹ́ fún ọba tí ọ̀rọ̀ rẹ̀ tàṣẹ rẹ̀ kárí ọba tó dá ọkùnrin tó dá obìnrin tó dá onílé tó dá àlejò ọba tó dá wa látara àìsí tó yọ wá jáde látara ìjẹ́ kankan tí ó tún wá dá wa padà tí ó tún dá wa padà sí àìjẹ́ kankan. a lè bá الإنسان حين من الدهر لم يكن شيئا مشكورا. látara àìsí láti wáyé látara àìsí náà ni ọlọ́run ó padà dá wa ni ó padà gbé wa padà sí. àwa sáyé láì mú nǹkan kan wá a mú nǹkan kan wá sáyé nígbà tá a bá tún wá kú láyé a mú nǹkan kan lọ àtolówó àtọlọ́lá àtọnídùkìá àtonípò àtàlágbára ó wá látara nígbà tó fẹ́ dáyé ò nǹkan kan wá sáyé nígbà ni ọlá ni ipò ni ilé lo kọ́ owó ní dúkìá ní òní Muhammad. sallallahu alayhi wa wo ni ànábì akẹ́yìndé gbẹ̀gbọ́n èyí Ọlọ́run ránṣẹ́ sí gbogbo wa tó já sí pé òun ló kẹ́yìndé gbẹ̀gbọ́n tí Ọlọ́run fi ṣe ọ̀gángán oore fún gbogbo àwọn ànábì Ọlọ́run àti gbogbo àwa tá à ń tẹ̀lé ànábì ìkí ọlọ́run ọlá ọlọ́run kó jáde àdébọ̀ Muhammad. sallallahu alaihi gbogbo àwọn afá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n ti làlìkì àmọ́ ọlọ́run bá wa bàbá àgbàlagbàjì bàbá àgbàlámúnigun Sheikh Adam tájù làádà tájù lèmọ́mì bàbá wa kàmáàlù díìnì àlàádà bí gbogbo àwọn ẹni ọlọ́run yányán ọlọ́run bá wa kẹ́ wọn ni wa dà wọ́n pọ̀ mọ́ àwọn ẹni ọlọ́run aláṣọdà kùràhàd alánàbí lọ́dọ̀ ọlọ́run ládà yẹrí bàbá wogun gbọ́ pé yẹmí ọlọ́njẹ́kẹ́mi ala mọ̀ọ́lánà fọdí láti ṣe àlàájì muhammad jẹ́ muhammad sunusi ayatollah ayatollah àfa àgbogbo wa ọlọ́njẹ́kẹ́mi bàbá wa ogun aláṣọdà kùràhàd wàlá ànábì lọ́dọ̀ ọlọ́run lálá haúlẹ̀ wàlá wọ́tá. ìlà abilẹ̀ àní ìlàdí. lónìí ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀ kò ní pọ̀ púpọ̀ rárá ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ pé àwa wo ni mùsùlùmí òdodo ọlọ́run wa kọjú bá kankan ọlọ́run wa fẹ́ wa kọjú sí mùsùlùmí àwọn wò là ń pè ní mùsùlùmí. alukur'ani ní innal muslimina wal muslimat. إن المسلمين والمسلمات ọlọ́run ni mo pè wá mùsùlùmí lọ́kùnrin ìwà mùsùlùmí lóbìnrin kí la ń pè ní mùsùlùmí ẹni tó gbà fàfọ́lọ́hún tó juwọ́ jùsẹ̀ sílẹ̀ tó kúrò nínú ẹbọ bọ́ tó kúrò nínú gbó bọ́ sínú mọ́lẹ̀ tó kúrò nínú ẹni tí ó máa ro nǹkan kan papọ̀ mọ́lọ́hún إن المسلمين والمسلمات àwọn mùsùlùmí nìyẹn ẹni tí ò bá ti ro nǹkan papọ̀ mọ́ lọ́hùn á pè ní mùsùlùmí ẹni tó gbà fà fọ́lọ́hùn tó kú níbi tí ò da tó kú òun mẹ́ta lọ́kan tó kú òun ká máa bẹ́ adáfógún tó kú òun ká pe ọlọ́run ní ká wá ọlọ́run lọ bí irin káwá ọlọ́run lọ bí òkúta tó kù pé káwá ọlọ́run lọ bí Ṣàngó tó kù pé káwá ọlọ́run lọ bí Ọbàtálá àwọn yẹn ni mùsùlùmí òdodo. wal muslimat. ọlọ́run ni mo pè wá mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin ọlọ́run ni mo pè gbogbo pè é ọlọ́run pè gbogbo wa. والمؤمنين والمؤمنات المؤمنين والمؤمنات nígbà tá a kó bẹ́ẹ̀ والمؤمنين والمؤمنات ọlọ́run ni mo pè wọ́n mùmíní lọ́kùnrin mo tún pè mùmíní lóbìnrin kí la pè ní mùmíní mùmíní ni ẹni tí ó já sí pé ẹni tá a pè ní mùmíní tọ́já sí pé láàárọ̀ tó bá dùn yóò mọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tó bá tó kan náà ọ̀dọ̀ ọlọ́run ló ti wá yóò mọ̀ yí pé ewé kan ò ní jábọ́ lára akíkọ́lọ́ má ní mímọ̀ pa níjọ́ tó bá ń jẹun tó ń jẹ tọ́kì tó ń jẹ fried rice tó ń kó ẹyin mẹ́fà tó ń dín níjọ́ tí ọlọ́run bá tó wá mú kankan wá tó mú bíi gàárì wá tọ́ tó wá gbà fọlọ́run irú ẹ̀ lápè ní mùmíní ọlọ́run ni mo pè wọ́n mùmíní. wọ́n sọ ọ́ wàsọ́bìrínà wàsọ́bìrà ọlọ́ni mo pè wọ́n onísùúrù lọ́kùnrin àti onísùúrù lóbìnrin àwọn olónísùúrù àwọn tó já pé gbogbo tó bá kàn wọ́n láì dáa ní dáadáa ni wọ́n mọ̀ yìí pé ọlọ́run ọba ni wọ́n ní sùúrù pẹ̀lú kádàrá ọlọ́run wọ́n gba kádàrá gbọ́. kẹ́rìnrì ìwà ṣáàrì. rere ni àbí tí ò dáa wọ́n wọ́n wọ́n ní sùúrù lérí ẹ̀ e wọn kì í wá wọn kì í wá àjẹ lọbì kan wọn ń wójú lọbì kan wọn àkankan lọbì kan wọn mọ̀ pé gbogbo tó bá tó bá kàn wọn wọn ò ní àtẹ̀mọ́ra àwọn tó ní àtẹ̀mọ́ra àwọn là ń pè ní ẹni tí tó tó ṣe sùúrù lónìí ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀ ibi tí a fẹ́ lọ òun náà ni pé ọlọmọba anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. nínú àlùkùránì tí ọlọ́run fi ránṣẹ́ sí muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́ni ya ayyuha alladhina ọlọ́ni mo pè yín tẹ́ gbàfẹ́mi ọlọ́run ló ti tọ́. ẹgbà fẹ́mi ọlọ́run ló ti tọ́ ọlọ́run ni mo pè yín iskuru la sikira ń kẹsì rà. ọlọ́run ni mo pè yín tẹ́ ẹgbà fẹ́mi ọlọ́run ló ti tọ́ lọ́kùnrin inú yín lóbìnrin inú yín lọ́mọdé inú yín lálàgbà inú yín olówó inú yín tálíkà inú yín ọlọ́run ni mo pè yín mo pè gbogbo yín. yàrá.

اذكروا الله ذكرا كثيرا ọlọ́ni ẹ máa rántí èmi ọlọ́run ní ní gbogbo ìgbà ẹ máa rántí èmi ọlọ́run gbogbo ìgbà ẹ má fèmi ọlọ́run ọba lẹ̀. wọ́n sábì gbogbo àtàn ọ̀ṣìlá. ọlọ́ni síkúrú lẹ́yà síkírà kẹsìrà ẹ máa rántí èmi ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọgbà bó bá ń bẹ láàrin ìwà àtìyàwó rẹ máa rántí ọlọ́run tó bá ń bẹ láàrin ìwà àti ọmọ rẹ máa rántí ọlọ́run tó bá ń bẹ láàrin ìwà àti aya rẹ máa rántí ọlọ́run tó bá ń bẹ láàrin ìwà àtọ̀gá rẹ máa rántí ọlọ́run tọ́gá bá ń bẹ láàrin ìwà àtọmọṣẹ́ rẹ máa rántí ọlọ́run máa rántí pé ọlọ́run ló sọ ẹ́ dọ̀gá ọlọ́run ló sọ àwọn ọmọ ìdọmọṣẹ́ rẹ máa rántí ọlọ́run ìrántí ọlọ́run ní òjò orí wàhù tó o jí láàárọ̀ rántí ọlọ́run pé àwọn kan sùn lánàá bó ti sùn wọn jí mọ́ ìwọ sì sùn lánàá ó jí sáyé láàárọ̀ yìí wàá rántí ọlọ́run lára rẹ̀ pé oògùn kọ́ ló jẹ́ ó jí sáyé agbára kọ́ ló jẹ́ ó jí sáyé àṣàṣì kọ́ ló jẹ́ ó jí sáyé ìmọ̀ mímọ̀ ṣe kọ́ ló jẹ́ ó jí sáyé ọlọ́run kan ṣàánú rẹ̀ ló ní kó jí sáyé máa rántí ọlọ́run ní gbogbo wa. ẹ má jò jẹ́ ìgbà tí ramadana ti fẹ́ wọlé yìí lẹ́wọ̀n máa rántí ọlọ́run lẹ́wọ̀n máa pariwo àwọn ẹ̀sìn o mọ́sálásí ò kún kíní kan wà kún ààwẹ̀ nìkan náà jẹ́ ká mọ̀ ẹ́ ní mùsùlùmí ààwẹ̀ nìkan lo, jẹ́ kára àdúgbò rẹ mọ̀ ẹ́ ní mùsùlùmí táwẹ̀ bá dẹ̀ tún ti lọ wọn àtún dẹ̀ mọ̀ ní mùsùlùmí ó kírun ìgbà yẹn ni wọ́n mọ̀ pé à ah, mùsùlùmí ni àjẹ́ bàbá alágbájá àjẹ́ mùsùlùmí ni à àmọ́ ó sì lẹ bẹ́ẹ̀ gun fún kíní kan lánàá májò ó jẹ́ ìgbà tó já sí pé tẹ́ bá ń parọ́ pa àwẹ̀ ti dé o ni wọ́n tọ́ ọmọ ẹ̀ ní mùsùlùmí ọlọ́run ní ẹ máa rántí èmi ọlọ́run ní gbogbo wa jẹ́ kí ìrántí ọlọ́run máa pọ̀ nínú ìṣẹ̀mí ẹ̀ sàbíhù bukara tá wọ́n àṣìlá. sàbíhù bukara tá wọ́n àṣìlá. sàbíhù bukara tá wọ́n àṣìlá ọlọ́run ní ẹ máa wá fún èmi ọlọ́run ọba mọ́ bukara wá àsìlà máa fòmí ọlọ́run ọba mọ́ bukratan láàárọ̀ wá àsìlà àti ìrọ̀lẹ́ máa fòmí ọlọ́run ọba mọ́ láàárọ̀ máa fòmí ọlọ́run ọba mọ́ ní ìrọ̀lẹ́ báwo ló ṣe fẹ́ fọ ọlọ́run ọba mọ́ sọ́lọ́ ń dọ̀tí ni àní o máa fọra rẹ mọ́ lọ́dọ̀ ọba tó mọ́ ọlọ́run ò dọ̀tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà máa fọra rẹ mọ́ kí ló fi fọra rẹ mọ́ ìrántí ọlọ́run ló fi fọra rẹ mọ́ máa ṣe subhanallah láàárọ̀ máa ṣe subahana láì lọ́sàn-án máa ṣe subahana láì lálẹ́ máa tún ṣe alhamdulilayi ní gbogbo wa máa ṣe láàárọ̀ máa ṣe lọ́sàn-án máa ṣe lálẹ́ ọlọ́run ní ẹ máa fọ èmi ọlọ́run ẹ máa fọra yín mọ́ lọ́dọ̀ èmi ọlọ́run ẹ máa ṣàfọ̀mọ́ ara yín torí pé ẹlẹ́gbin ní ẹ o ọlọ́run nìkan lọ́ba tó mọ́ ọlọ́run nìkan lọ́ba tí ò ń ṣẹ̀gbin inú ẹ̀gbin ni wọ́n ti dá ọ inú ẹ̀gbin ló ti wáyé inú ẹ̀gbin lọ́lọ́run ti yú ẹ jáde wàá wá fọ́ra rẹ mọ́kù òbí ẹ̀gbin bí ọlọ́run ò sì ṣàfọ̀mọ́ fún mi wàá fi ọ̀rọ̀ ẹnu fọ́ra rẹ mọ́kù òbí ẹ̀gbin wàá fi ìrìn fọ́ra rẹ mọ́kù òbí ẹ̀gbin wàá fi iṣẹ́ fọ́ra rẹ mọ́kù òbí ẹ̀gbin òní bá wọn dàbí ọkàn òní bá wọn sọ̀sọ́kùsọ òní bá wọn gbọ́ ìgbọ́kúgbọ́ jẹ́mọ́ òní tá a sọ fún wa ní pé ẹ̀jẹ̀ adùn ni mọ́ ìrántí ọlọ́run ìrántí ọlọ́run làgbá orí o ọmọ ìyá mi tó ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin rántí ọlọ́run gbogbo wa máa rántí ọlọ́run o nítorí pé tó o bá rántí ọlọ́run ọlọ́run á rántí ẹ gbogbo ẹni tó rántí ọlọ́run ọlọ́run máa rántí o ẹni tí ò rántí ọlọ́run ọlọ́run ò ní rántí tó o bá dìnà sọlọ́run ní bàtà ẹsẹ̀ kan ọlọ́run ó dìnà sí ẹ ní bàtà ẹsẹ̀ mẹ́fà àwọn ẹni ọlọ́run àná tí wọ́n sọ̀rọ̀ náà tí wọ́n sọ pé ọlọ́run afẹ́ kò ṣe báyìí tí wọ́n kọ̀ntúrò ọlọ́run tẹ́ máa rò pé bíi dán tẹ́ máa rò pé bíi mẹ́rẹ́kù kì í ṣe dán kì í ṣe mẹ́rẹ́kù kí ni wọ́n ṣe wọ́n rántí wọ́n súnra àwọn ọmọ ọlọ́run wọ́n ń ṣàfọ̀mọ́ wọ́n ń ṣe àfọ̀mọ́ fọlọ́run ọlọ́run wá sún wọn náà ọlọ́run sún àwọn náà mọ́ ara wọn bẹ́ẹ̀ yà bá ti súnra rẹ̀ mọ́ ọlọ́run ọlọ́run ó súnra rẹ̀ mọ́ ara rẹ̀ jẹ́mọ́ ẹ jẹ́ ká rántí ọlọ́run kí olúwa kí ó gbàdúrà gbogbo wa ojú tí ń gbọ́ wa etí tí ń gbọ́ wa èyí tí ń wò wá lọ́kùnrin lóbìnrin lónílé lálejò olúwa má dà wá láàmú gbogbo ibi tí a nídìí orí àánú sí olúwa kó ṣe orí àánú fún wa olúwa gbàdúrà wa má dà wá láàmú má ní wá lára má jẹ́ àrí ṣòro má jẹ́ àrí nira má jẹ́ àrí fìtínà ọlá nẹbi lọ́dọ̀ Ọlọ́run ọlá sọgbà fúnra ọlá làhàmúlà wàlà kùwọta ilà bìlà àdìyẹ àṣì subahana rabbika ọmọdé sáà tí a máa ń sèlú wasalaamu ala al-mursalin walhamdulilayi.